adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba hànà wọ̀tàhánà léyìí tí ó tún fi àánú rẹ̀ dáwà padà sí ìjókòó yìí lẹ́nu ọjọ́ kẹrìnlá oṣù muharram fourteen thirty six asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. náà ibi tí a ti gbé kìtàbí adàbẹ̀lẹ̀ mọ́fúradì lẹ́nu òun náà ni ẹnu ọ̀nà àbáwọlé kẹrìnlélọ́gọ́rin ní báàbùn bay'ul khadimi minal a'rab ojú ọ̀nà tí ń sọ nípa títa al-khadim ọmọ ọ̀dọ̀ nínú àwọn lárúbáwá oko ìpè kéèyàn sarúfẹ́ ọmọ ọ̀dọ̀ bẹ́ẹ̀ ojú ọ̀nà tó fẹ́ sọ ń pa títa ọmọ ọ̀dọ̀ minal a'rabi.

وجيدا من الزهد وقال إنكم تخبروني عن امرأة مكسورة سأرتها أمة أمة لها أمة لها سهرتها أمة لها نعم سهرتها أمة لها فأخبرت عائشة قالت فأوصيني فقالت نعم فقال فقالت ولما لا تنزين أبدا ثم قالت بيعوها من شر العرب ملكة أنا ní ẹnu ọ̀nà àbáwọlé yìí wọ́n ní Suleiman Hamad onídàbàrọ̀ ti àmọ̀tànlá. wọ́n bá ní dàbàrọ̀ wọ́n ní Aisha sọ yìí pé ẹrúbìnrin kan yóò dọ̀mọlúàbí lẹ́yìn ìgbà tóun bá jáde láyé tán ẹrúbìnrin kan yóò dọ̀mọlúàbí lẹ́yìn ìgbà tóun bá jáde láyé tán ẹ rí i pé oríṣi irú àwọn ọ̀rọ̀ yìí náà máa ń wà nínú lọ́dọ̀ àwọn onímọ̀ tí wọ́n máa ń sọ nípa rẹ̀ dáadáa tí wọ́n bá pe ẹrú ní alimudabdab ìtumọ̀ rẹ̀ ni wípé ẹni tó ṣe pọ́ máa di ọmọlúwàbí lẹ́yìn ikú ọ̀gá rẹ̀ tí wọ́n bá wá pè ní alimukatab ìtumọ̀ rẹ̀ lẹ́ni tó ṣe wípé a ti ṣe àkọọ́lẹ̀ lórí èyí pé tó o ti dọmọlúàbí lórí iye owó báyìí tó o bá ti sẹ́ pé o ń lọ nìyẹn ẹ̀rí yẹn ló ń pè ní alimukatab irú ẹ̀ ní ọmọ ọ̀dọ́ Abubakar Siddiq radiyallahu ta'ala anhu wa arda mukatabu ni tí wọ́n ti jọ sọ pé iye báyìí òun ni owó ó fi dọmọlúàbí. ìgbé owó tó fi dọmọ lọ́wọ́ iye báyìí ni ní wàá fi ń wá owó yẹn wá díẹ̀ díẹ̀ abákẹ́rẹ́ ọmọ abẹ́rẹ́ lọ́wọ́ ẹ̀kọ́ ńbẹ ló ti rí ọwọ́ abíjọ́ kan owó ló sì mú wá ló fi mi òkèlè kan ó padà pọ̀ òkèlè náà pẹ̀lú bí imọ́ni ṣe tó wọ́n á sọ fún pé ó eléyìí ọba níbẹ̀ wọ́n pé òun gbọ́ òjijì ọlọ́run wọ́n sọ wípé ẹrin ara yòówù tó bá sọdí pẹ̀lú haram fọ̀nẹ́rú àwòlẹ́ẹ̀bẹ̀ iná ẹ lọ́lọ́wọ́n ọba àlekè ọlá máa fi yọ. tábà wá sọ wípé àlèmọ́dàbàrú òun ni ẹrú ta ti sàsọ́lẹ̀ wípé tá a bá ti jáde láyé tẹ́ gbàrà báyìí òsì dọmọlúwàbí tábà sọ pé àlèmọ̀ká tàbù òlélẹ́yìí tá a ti ṣe kí ni ọ̀ tá a ti sọ pé báyìí lówó ẹ̀ owó wọ̀ yẹn jọ bí kí wọ́n sọ yìí pé ọmọ kan gbà yọ̀ǹda iṣẹ́ àkànfin má pẹ̀rẹ̀ wá ni ọmọ sí ìṣẹ́rú wọ́n wá ní iye báyìí lọ̀gá ní kọ́ lọ mú wá kó tó lè di kóhun ni ó lè máa dá sẹ́sì ìyẹn ló ń pè ní àlèmọ̀ká tàbù wọ́n tún pè kan ní àlìmọ̀bá àbò adámínàlẹ́mìnbá àdọ̀ látara báàbò ẹ̀fi lọ́rùn lẹ̀. tó mọ̀bá àbò ọ̀hún náà ni èyí tó ṣe pé báàdù ṣó ọ̀bàdù hù àbò pé kí apá kan rẹ̀ ń jọmọlúàbí apá kan rẹ̀ dẹ̀ ń jẹ́ kí ni oúnjẹ rú. irúfẹ́ ilé yẹn lọ̀gá máa sọ fún yín pé wákàtí méjìlá ló fi ń ṣiṣẹ́ wákàtí mẹ́fà ó fi ṣe tarẹ̀ wákàtí mẹ́fà ó fi ṣe tèmi ọ̀gá yẹn ló ń pè ní gbogbo ẹ̀ pátá ló ní ìdájọ́ nú hadith ta wá ń kà fún wa yìí wọ́n ní ìyàwó anha wa jabbarat ẹrú kan tó tiẹ̀. wọ́n sọ fún pé di ọmọlúwàbí tóun bá jáde láyé tán hànàlá. fàṣítàkàtì àìṣà tó wí bẹ́ẹ̀ fún gbóró báyìí ẹrúbìnrin yẹn wá ṣèṣì bọ́ àdùn pé ń gbò láìṣà ó tó wú hànàlá ń gbò mọ̀ sí ayé ó tó wá ní mi máa ń fóun bí nígbè dúkìá lọ́pọ̀ yìí òun àwọn bó wọn ṣáájú bàbá yà bó wọn ní ṣáájú rẹ̀ ọba kú gbẹ̀mí bàbá kóbìnrin tètè jogún tọ́lọ́mbá ní káṣíbí rẹ̀ tú ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ sí mọ́ni ọ̀nmi mọ́wáni ẹlẹ́rì ìṣẹ̀lẹ̀ kan tó ṣe wípé kò ní jó jogún lọ́sẹ̀lẹ̀ sí yẹn pẹ̀lú pípa bàbá yìí irúfẹ́ nìyẹn ni wọ́n bá lò ní òdì kejì èròǹgbà rẹ̀ لأنه تعجل قبل أوانه ó kẹ́jú kó tó dásìkò tí ó jogún kódà kí wọ́n bá ìra wọn sójú àti bàbá ẹ̀ tẹ́lẹ̀ wọ́n bá kó jáde láyé ọmọ ajogún bàbá ẹ̀ ní kí ni wàá ní wàhálà tó kó rẹ̀ sí ṣùgbọ́n kẹ́jú ọ̀hún kì í bàbí ṣẹ̀rìmánì ṣẹ̀rẹ̀ òní fún lógún àyàfi tó bá já sí wípé ìjọba gbéṣẹ́ pààyàn pààyàn fún lókù ẹyẹ kí wọn yí lọ́rùn ní wọn pàdánù òun á wà nù ẹni tí máa ń pa wọn bẹ́ẹ̀ ẹni ó bá pààyàn fún pàdánù àwọn kẹtẹ yẹn fi jẹ̀bi ikú pọ̀ nínú sẹrí àtúnṣe pé ìdájọ́ ikú náà ni òun lọ́rọ̀ yẹn jẹ kọ wá sí pé sẹ́yìn níjọba yẹn inú ẹni tí ọwọ́ apá bàbá rẹ̀ wà ń bẹ ọyá bàbá rẹ̀ pààyàn iṣẹ́ pààyàn pààyàn lòun ti gbà lábẹ́ ìjọba ìjọba ẹsùn mọwé o èsì ìjọba èyí táwa ń lò ń bí yìí o ẹ̀rí ọwọ́ apá bàbá ẹ̀ ọmọ àjogún bàbá ẹ̀. ẹrù Àìṣà yìí radiyallahu ta'ala anha ìyàwó Àìṣà dabbarat ìtumọ̀ rẹ̀ nìyẹn ó ní sọ fọ́pẹ́ yìí dáwọ́ wọn bá ní dabbarat ìtumọ̀ rẹ̀ ní Àìṣà sọ wípé satakunina hurratan taliqatan ay taliqan ba'da mawti tí mo bá ti kú dáwọ́ wàá dọ́mọlúwàbí lẹ́yìn ikú mi wàá sẹ́wọ̀n àdàtì wọ́n wá wò bíá ah, nígbà òní ayé oṣù òkú ọ̀ṣìṣàkàtì àyìnṣà sàdéédé ni wọ́n kàn gbọ́ pé àìsàn kìyàwó àyìnṣà mọ́lẹ̀ ọba gbádùn. فسأل بنو أخيها طبيبا من الزقي wọ́n wá bi àwọn ọmọ arákùnrin àyìnṣà ìyẹn jẹ́ dókítà àtàwọn kìí gbogbo ìyẹn ní ń ṣètọ́jú lọ́jọ́ ayé ànẹ́bí àti lásìkò àwọn sọ̀hábà àwọn kan bẹ tí wọ́n ń ṣiṣẹ́ ìtọ́jú wọ́n wá bí ẹni yẹn ìyẹn jẹ́ àwọn ọmọ arákùnrin Àìṣà radiyallahu ta'ala anha kíkẹ́ kí ló ṣẹlẹ̀ sí Àìṣà yìí ẹ bá ní wò ó ìyẹn wá sọ wípé innakum tukhbiruni an imra'atin mas'uratin ẹni tẹ́ ń béèrè nípa rẹ̀ yìí wọ́n sàtì nípa. ṣé àwọn aṣọ òdò déédéé ẹ mọ̀ pé máa wí gbogbo ògbà àṣàṣì lè má bèbí ṣùgbọ́n lè rẹ ní òní bèbí wọ́n sọ pé àṣàṣì ọ̀rìn bèbí èbí bèbí nìyẹn ṣé bèbí nìwọ ni máa ń gbé gbà lérò pẹ̀lú bèbí lè yẹn wà nù ọmọ bíi rí nàbí àhàdín àwọn ẹni tí wọ́n máa ń ṣàgùn sí yẹn wọn ò ní lè fi oògùn yẹn ṣe yẹn ní sùtá kankan ìlàrí ìdínlá àyàfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ẹ̀rí ìyàwó àyìnṣá nìyí o dókítà yẹn wá sọ yìí pé innakum tukhbiruni ànìmọ́ra àti mọ́sọ̀rọ̀ obìnrin tí wọ́n sàsílẹ̀ ń sọ pé kí n tọ́jú yìí wọ́n ṣàgùn sóbìnrin yìí nípa subhanallah àti àtúmọ̀rin àwọn ẹni ọlọ́run ìfìlà min Allah tabaraka wa ta'ala àdánwò ni gbogbo ẹni ọba dúró déédéé ọlọ́run ọba àlekè ọlá sì máa là á lórí ẹ̀ wọ́n yẹn rẹ nìkan nísìn wọ́n abahamu tuta ọ̀dẹ ní sálùjọ ní fọwọ́bà àbí wọ́n ságùn tí ó dáhùn lárẹ̀ káwá sọ ohun tá máa ń sọ nìyẹn wọ́n kàn jẹ́ kí kèdá inú wọn ò sì dúró déédéé tó wí bẹ́ẹ̀ fún àyíṣà náà dókítà yẹn wá sọ yìí pé ẹ mọ̀ pé inú àkídà tó àgbà pé ṣíṣe rò àbí òsì ọwà ní máa mú ní máa mú yẹn pẹ̀lú yọ̀ǹda ọlọ́ gbogbo àwọn tí wọ́n máa ń fi dẹ́sẹ̀ yẹn sùtá wọn ò lè fi rí sí yẹn ní sùtá àyàfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́ ṣùgbọ́n tó bá jẹ́ ni ọlọ́wọ́n ọba àlekẹ́ láti máa padà la dókítà yẹn wá sọ wípé obìnrin tí wọ́n sàsílẹ̀ ń sọ ń pa rẹ̀ fún mi ẹnìyẹn wá sọ wípé sáhàrọ̀ ti ha amọ̀tún lẹ́hà ẹni tó sa nẹ́sì. òun náà ní ẹrú rẹ̀ lóbìnrin yẹn náà lọ́mọ àtànẹ́sì òun lọ sànẹ́sì ńgbò wá níyà tó kú ńgbà ọba tó kú lèmi ó tó ó tètè kú bí ó ṣe kú ọba sànẹ́sì ó lè jáde kéreké tó lè dáhùn yẹn náà ni ó torí dẹ́wọ̀n yẹn kọ́kàn mú mọ́ra wọn ni ẹ wo ló fi irun ni irun tó há síbi ní Asim ibn Labis ńlọ́lọ́ mú irun tó há síbi fóòmù òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ni wọ́n mú ni wọ́n lọ ta kókó mọ́kànlá náà lọ fi sí ìsàlẹ̀ odò tó jìnnà ó dẹ̀ sì ní làpá láàrọ̀ ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ọba ìjánẹbí rẹ̀ jẹ́ torí gbà tí nǹkan yẹn ní làpá láàrẹ̀ ànẹ́bí òsọ̀tọ̀ kú sọ kẹ́ẹ́ ń tọ́lọ́wọ̀ wí ànẹ́bí ń sọ pé ọlọ́run wí yọ kẹsẹ bíi pé ń sin nǹkan kò dẹ sí ọlọ́run ọba àlejò ọlá sì padà là á lórí ẹ kódà àwọn àbá àgbà pé tá a bá ń bá ń ṣe wá lè mọ̀ wípé bóun ni wọ́n ṣe lè sa iná tí ó dáhùn lára nẹ́bí mébó ti dáhùn ṣáájú ṣáájú lára nẹ́bí láì mú kan alẹ́ sọlá tó sọlá àwọn ọmọlẹ́yìn fìràwọ̀ wọ́n ti àrókùn déjò wọ́n dẹ̀ ti déjò lọ́dọ̀ ànẹ́bí musa alẹ́ sọlá ó rí i ní yọ̀ká ìyàlọ̀ ilẹ̀ yìí ànẹ́hà ó dẹ̀ rí bẹ́ẹ̀ ní ojú ìyàwó rẹ tí ànábì musa ń yàwó náà rẹ̀ bí ẹni wípé kínní yìí máa rìn ìbejì òfin rìn tòótọ́ sọ́wọ́ ìjà ànábì musa jẹ́ gbogbo eléyà ń sàlàyé fún wa pé o déédéé kò pé pẹ̀lú yọ̀ǹda ọlọ́run iná lè dáhùn láàrin yẹn káwa náà gbogbo àwọn àzìkáàrò wa láàárọ̀ àti nírọ̀lẹ́ ẹja máa ṣe tẹ̀mọ̀kọ́ wà rẹ̀ yìí tó ṣe pé tá a bá ẹ̀rí ìwà mi ó wà bẹ́ẹ̀ dáadáa àwọn bisimilahi lẹ́bi láyé dúró máa sinmi iṣẹ́ ìhón ìlàáfíì wàlá fi sàmà àwọn òbí kẹlẹ́mà fi láhi tàmá fi mi ṣọ́rọ̀ ìmọ̀ kálọ̀ láìláha ìlàlá wàhídàkú láṣẹ̀rí kálá lahu lmilk wàlá alhamdu wa huwa ala kulli shay'in qadir ọgọ́rùn láàárọ̀ ọgọ́rùn nírọ̀lẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ dún rí mọ́ kò ní jẹ́ kí ìdánwò lè dáhùn lára wa bẹ́ẹ̀ náà ni ajwa ajwa ajiwa ni tí yẹn bá lè gbìyànjú ṣùgbọ́n sọ̀rọ̀ ó gẹ̀ẹ́sì o owó rẹ̀ sì máa ń pọ̀ owó rẹ̀ máa ń pọ̀ gan tí yẹn bá lè máa jẹ méje láàárọ̀ tí yẹn sàkọ́ pàhà lè sábà tí o jí láàárọ̀ báyìí méje lọ kọ́kọ́ jẹ àtàtì sábà dáhùn láàrin yìí tó bá sì wà láàárọ̀ bàjẹ́ olè ilé àwọn nǹkan àwọn nǹkan láéláé tà nẹ́bí filẹ̀ sallallahu alaihi wa alihi wa sallam tí a pè ní àwọn ọmọ arákùnrin ìyàwó àìsà mínàzófin ó ní obìnrin tẹ́ ẹ gbé wá pé ń tọ́jú yìí ẹ̀ ń sọ̀rọ̀ ń pa obìnrin tó yẹ pé wọ́n sàtì ẹni tó sàtì náà ni amọ̀túnláha ẹrú rẹ̀ lóbìnrin lọ́sàtì wọ́n wá sọ fún ìyàwó àìsà radiyallahu ta'ala anha ìyàwó àìsà wa ń sọ fún pé sàhàrìtì ni ńgbọ́ ọ̀sẹ̀ ọ̀sà nẹ́sì mi ń dòótọ́ obìnrin yẹn ní náà wọ́n níbẹ̀ sùhánàlá ẹ̀wọ̀n kó àwọn míì láyà ọba sáàgùn yóò sì tún jókòó sí i pé èmi mo ṣe ń tẹ́ bá ṣe ẹ ṣe ní sọ pé kì í ṣe èmi mọ́ wọ́n ní èmi ní èmi ní èmi náà ni bí ẹnìkan tí wọ́n bí pé ẹ fẹ́ lè sọ yí pé ẹ̀ẹ́n ìlànà bíi gbogbo ilẹ̀ Yorùbá ó ní àwa ni. <laughs> àwa náà ni àwa ní ànábì gbogbo ilẹ̀ Yorùbá yìí ẹ̀fẹ́ lè sọ pé àwa yìí ni. ọwọ́ ń bi léèrè a sàhárì tí ni ńgbọ́ sanẹ́lù mi ń tòótọ́ ọ̀rọ̀ láti náà ni wa ń ṣàwọn abèrè pé tọ̀ wọlé mọ́ kí ni mo sì ṣe o wọ́n fi di o. ìyá wa sọ wípé la tanjina abadan o lè là láéláé pẹ̀lú ohun tó ṣe yìí o ọ̀sán adẹ́lu ìyàwó ń ṣe ọlọ́run o lè là o wọ́n ní lẹ́yìn ìgbà yẹn wá tó wá padà sọ wípé bìrùn ha ẹ̀ tà min sharri al-arabi malaka tí mo ní mo fẹ́ sọ ọdọ ọmọlúwàbí tẹ́lẹ̀ ni ọ̀dà kò dì í mọ́ ẹ̀ta afẹ́ni tó bá burú jù nínú àwọn lárúbáwá kó tún máa lọ jẹ́rú lábẹ́rẹ̀ pẹ̀lú ààbò rẹ̀ tó wù ẹ̀rí. Ah. nínú àgbáyé tá a bá yìí wọn láàrin yìí pé arábìnrin yìí ọ̀dẹ̀ sàìjàlẹ̀ ó ti kájú ọ̀kájú ọwọ́ agbèrò láti pa ìyá wa Aisha radiyallahu anha kọ́bìlẹ̀ tètè dọ́mọlúwàbí. ọwọ́ ajá sí pé dáadáa tíyàwó Aisha fẹ́ ṣe fún wọ́n tún wá sílẹ̀ ọtún sábúrú sí àwọn àìsà wọ́n lé léyè ìṣẹ̀lẹ̀ ẹ̀là mina nafsil khabisa àfi lọ́dọ̀ ẹ̀mí tó burú nítorí ẹ̀nìyàwó àìsà ti pàṣẹ wípé wọ́n lọ ta ẹrú mìíràn yẹn fáwọn lábáwá oko tó ṣe pé wọn èé ṣe dáadáa sí ẹrú wọn ìgbéni òní fọwọ́ ara mi jẹ́ ọ́ níyà ṣùgbọ́n màá lọ jí àti ti ayérayé ẹ̀ àwọn tí máa ń lo ẹrú lòkulò ni ẹ lọ́ọ́ fún. bí báàbù yẹn ti mọ pẹ̀lú hadith ẹ̀yọ̀kan tó wáyé ń bẹ̀ nìyẹn. ojú ọ̀nà mi la tún fẹ́ bọ́ sí i ọ̀rọ̀kẹ́ ẹni tó bá jọ ọmọ ọ̀dọ̀ a sì lè máa mójúkó ọ̀lẹ́ àkúwó ànilkọ́ọ̀dì ọmọ ọ̀dọ̀ máa ṣàṣìṣe ojú ọ̀nà ìfẹ́ nǹkan pé ká máa fi kíni o ká máa mójúkó fún ọmọ ọ̀dọ̀ tó bá ń ṣe àṣìṣe wọn ni hadassah ni hajjaj. قال حدثنا حماد وابن سلمة قال أخبرنا أبو غالب عن أبي أمامة قال أقبل النبي صلى الله عليه وسلم معه غلامان فوابى أحدهما لعلي رضي الله عنه وقال لا تكذبه فإني نهيت عن ضرب أهل الصلاة نهيت عن ضرب أهل الصلاة وإني رأيت يصلي منذ أفضلنا وأعطوا أبا داود غلاما فقال استوصي به معروفا فأعتقوا فأعتقوا فقال ما فعل باب العفو عن الخادم قال حدثنا حجاج حدثنا حماد وابن سلمة قال أبو غالب أفوا نيرو يقول على أبي أمامة الباهلي àbí umama wa sọ wípé akubala nàbí yomá ahùhùlámẹ́ni àníṣọ sálàndé ìgbà tí ń dẹ̀ ń bọ̀ nìyí ó mú ọmọ ọ̀dọ̀ méjì dání fọwọ́ haba ahdahuma li ali ọfà lílẹ̀ bẹ̀ ọwọ́ aṣọ fàlì pé ọmọ ọ̀dọ̀ tí mo fún ọ yóò látẹ̀dúrìbù má lù fa inni nuhitu. àǹdọ́rì bíi àlè sọ́là ẹ̀gbọ́rọ̀ yẹn ẹ̀rọ sọ́là ni wọ́n kọ̀ fún mi o láti máa lu ẹni tí bá ń kírun ẹni tí bá bá ń kírun ànábì ni wọ́n ní gbọ́dọ̀ lu ẹni tí bá bá ń kírun o wọ́n ní má ṣe kí ni o wọ́n ní má lù wà ní rọ àìsùhù yòsọ̀lì mọ́tò àkùbẹ́lì torí mi rí arákùnrin yìí pé irun ní sànkí láti tá a ti dé bí báyìí àbí ká tẹ̀sọ́ pé láti ìgbà tó ti dọ́dọ̀ wa wọ́n lọ́wọ́ fún àbùzárì ó fún un náà ní ọmọ ọ̀dọ̀ kan àwọn aṣọ fún yí pé ṣe dáadáa pẹ̀lú ẹ̀ o àbùzárì ló wọ̀n rí dáadáa tóun lè ṣe pẹ̀lú ẹ̀ ju kóun sọ ọdọmọláàbí lọ fún àtàkọ̀wò ọba sọ ọdọmọláàbí ó ní ó kò ní kó ẹrú ọkọ làmọ fàìlà àwọn aṣọ báyìí pé àkí ló ṣe wọn níbẹ̀ ní bọ́ pamílàṣẹ ìgbé kí n ṣe dáadáa pẹ̀lú ẹ̀ ńlójé kí n sọ ọdọmọláàbí wọ́n rí pé dáadáa tóun lè ṣe pẹ̀lú ẹ̀ nìyẹn ẹ̀ rí pé irú ẹ̀ náà ni inú hijjatul wada sáré bí ń pa àwọn mùsùlùmí láṣẹ pé ìtọ́sù ìnìṣà ìkẹyọ̀ pé ẹ ṣe dáadáa pẹ̀lú àwọn obìnrin o tọ́lá àwọn ènìyàn o àwáàní ẹ̀ńdàkọ àyè àṣírọ́ọ̀sì wọ́n kẹ́ wà lábẹ́ yín ni o àdúgbò kan láǹṣẹ̀ tọ́ tá a gbà lọ́wọ́ wọn ike wọn gbọ́dọ̀ gbẹ nìkan láàyè lórí ibùsùn wa tàbá ti nífẹ̀ẹ́ sí wọ́n sì gbọ́dọ̀ máa fún wa ní tọ́wà àti pẹ́tọ́ sẹ́yìn ní òfun ẹ bá a lò dáadáa ẹ fún jẹ́ fún wọ lórí ìsinísì àwọn rìwáyàtì nínú hijjatul wada tabanika wo hadisi yìí a máa rí níbẹ̀ yìí pé alḥaqu ala rifqi ọmọ ọ̀dọ̀ agbọ́dọ̀ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú rẹ o. وعدم تدجري من فعله asi ma di o kẹdùn ọkàn bá wa débi bá wa sínú bí níbi mu tó bá ṣe ìkejì òun ni pé ádámù alhájàti ìlà dọ́rbì tàdíb lilladhi yata'addabu ma'a al-mawla subhana wa yaqumu bi haqqi ubudiyyati. títí ẹni tá a bá rí wípé ọlẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run kí n sin lọ́run. àníìdí ká máa kóyà jẹ wọn. ìwọ̀n tá a máa wò mọ́ ọ́lá òun ní sin lọ́run yẹn nìyẹn máa wò mọ́ ọ́lá. kọ́lá bí èèyàn bá rí ọmọ tó kú dún àlùkò àn ìwọ náà ti mọ̀ kó ju ọ lọ ìyẹn gbọ́dọ̀ máa sọ pé wọ́n máa kó bòǹbò sí ọ̀sàkọ́lé kùránì lára ẹni. wọ́n máa bá wí o èèyàn máa bá wí o yóò ti jẹ́ tó ṣe kínní báyìí tọ́láwọ̀ ọjà nẹ́bí tẹ yàtọ̀ sallallahu alaihi wasallam ǹgbọ́n tá a bá lè kọ́ sí rẹ̀ ọ̀dà o mo tó jẹ́ ń sọ bẹ́ẹ̀ nípa rí nínú àwọn ẹni ìṣáájú tí wọ́n ń bá àwọn ọmọ ọ̀dọ́ wọn wí mọ̀rọ̀ bá rí ẹdí ló jẹ́ ń sọ bẹ́ẹ̀ pé dànẹ́bí yàtọ̀ àrí àwọn ẹni ìṣáájú tí wọ́n kéwọ́ kúmọ̀ kọ́ máa kó bo àyọ̀ ah, kéèyàn kọ́ sànẹ́bì lábára eléyìí pé ẹni tá a bá rí kú lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run kò ní di pé tá a bá fẹ́ bá wí ká tún a bá wí pẹ̀lú nínàmọ́ nítorí kí ni ọ ń pé wọ ọlọ́run pẹ̀lú pé ń kú sí fọlọ́run ẹ̀rí. bákan náà ìkẹta nù àgbẹ̀yìí nù hadith yìí òun náà ni pé a máa rí tọ́ka ìlà tẹ̀kìrì mi lè mùsọ̀lẹ̀ ẹni tí báńkì rùn a máa ń sàpọ́nlé rẹ̀ nìyí ọ̀rẹ́ ni àkọlé lẹni tí ń kírun àtẹni àbùkù lẹni tí ò kírun Allah òun lọ fà nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣèbéèrè tábà lọ wọ àwọn ahadith àwọn ahadith fi kitabil fitan ìyẹn ó rí àwọn mẹ́rìírí ń bẹ àgàgà tó bá lè ṣe ṣìánà bí fàkìl bárì sáré sọhíl bukhari ọkà àwọn nǹkan oríṣi ń bẹ ẹ̀rí gbà tí wọ́n bẹ̀rẹ̀ sí lọ béèrè pé àwọn aláṣẹ tán fún wa lẹ́tọ̀ọ́ bóun ni ká ti wọn à ẹ tẹ̀lé wọn ni o mọ àkọ́mu fi kò mú sọ́lá tí wọ́n bá ti ń kírun ẹ máa gbọ́dọ̀ sí wọn lẹ́nu ẹ má lọ pẹ́ bá wọn já ọ tí wọ́n bá ti ń kírun àtẹ̀rùn yín máa ń sọ yẹn dèyẹn pàtàkì ni ẹni tí ò kírun ẹni ẹ̀tẹ́ ni ẹ wọ̀run awwalu ma yuhasabu bihi al-abdu yawm al-qiyamah òun làkọ́kọ́ ohun tí wọ́n á gbèsè rẹ̀ rúlé lórí ní ọ̀gbìn dàlùkìyàmù tí irun yẹn bá ti da ẹni yẹn gbọ́ ó ti jèrè nìyẹn ó dẹ̀ ti là ṣùgbọ́n tí irun bá kùn díẹ̀ kàtó ẹ̀ kọ́ọ́bá wà kọ́sìrì ó ti pàdánù nìyẹn sọ̀rọ̀ pé ó ti rinlẹ̀ tipẹ́tipẹ́ látọjọ́ láéláé pé ẹni tí ọba ti nírun kò ní ìpín kankan nínú Islam yìí rárá ẹni tí ọba ti nírun náà wọn fi láàfáà kò kò béèrè máa ń sọ pé kò kéwú kò béèrè tí ó ti ṣe là akéwú àbéèrè kálẹ̀ fílà onírun kọ̀ láàwẹ̀ iná nílé rẹ̀ onírun kọ̀ láàwẹ̀ iná nílé rẹ̀ kò kéwú kò béèrè bóò ni ó ti là àròkàn bẹ wọn máa ń gbé ládìí sùn ṣùgbọ́n àlè yù lónìí ọ̀gbẹ́ ọ̀gbọ́dọ̀ àìlèmọ̀ jẹ́ni tí ó ní mọ̀ àwọn mọ̀tà àlèmọ̀ àbí kò máa kọ́ mọ̀ àwọn mọ̀sẹ̀mì àbí kò máa gbọ́ àwọn mọ̀hìbà àbí kò nífẹ̀ẹ́ mọ̀ ẹlòmíràn nífẹ̀ẹ́ rẹ̀ wọn là tẹkùn ní má ya kò kí ó kò béèrè pátá lẹ́kì kọ́ má wàá pa wọn. kò ní irun kò láàwẹ̀ iná ní ilé rẹ̀ iná ní lọ ẹni tí ò ní irun tí ò láwẹ̀ ọ̀sọ́gbọ̀n kan tó lè dá sí. gbogbo àwọn ẹ̀rí tó fìdí ẹ̀ múlẹ̀ yìí pé láṣẹ ìkófúrí tárìkì sọ̀rọ̀ ẹni tí ọba ti kírun báyìí ìfèrí pọ́nbélé ni. tó dábàá wo hadithi ó ń sọ fún wa pé tẹ̀kírímì mùsọ̀lì pé ẹni tí bá ń kírun àwọn máa ń sàkọ́lé ẹni ike akínrun sì ni o ọ̀sán ibi sọlá àwọn tákùwà gbogbo ẹni tá a bá dẹ̀ rí kó ní ìpayọ̀ ọlọ́run àìsí èsì bá láti bò ẹ má fa mẹ́wàá ẹni ẹni ẹni dojú ẹ fa fa ní fọnù à aláyà àtúbọ̀tán rè ò lè dá nkẹ́ ń wí gbogbo ẹ lọ́mọ́ra wọn kí ni kẹ́ ẹ má fa mẹ́wàá lóòótọ́ àfọ ọmọ wọn rẹ̀ ó ní sẹ́nu yọ̀ǹta yọ̀ǹta sí ohun tí ó yẹ kó sẹ́nu yọ̀ǹta yọ̀ǹta sí ikú máa lọ bá láṣẹ wọn náà mọ̀ ipá àwọn yẹn àwọn inú wọn máa ń sinú bí tiwọn ni àwọn máa ń finú bí ni gbogbo àwọn tó bá já láṣẹ wọn a máa sinú bí ni wà ní jamiu hikima nílọrin ó mú ọ̀rọ̀ wá nípa àfáà kan ní Morocco ní mọ́gírìbì ó bẹ̀rẹ̀ sí ní bu aláṣẹ lọ́dọ̀ tí wọ́n yà èsì gbàgbọ́ máa aláṣẹ ìyẹn ni ni wọ́n ti gbé nìyẹn ìjọba gbé báyìí wọ́n wá ṣe kéèjì fún wọn lọ gbé ẹtì mọ̀ bí wọ́n máa ń kó àwọn adìẹ sí ni mbẹ wọn ṣe kú wọn gbé sáàrin jà lóòótọ́ ń gbé pálásẹ̀ ni wọn àwọn wúwa ìwà akú wọn táwọn máa ń wù sí wọn bí wọ́n ṣe ọ̀dà àtọ́gbọ́dá o ṣùgbọ́n wu àìgbọ́sùn náà yé ìdíyẹn náà lòun náà jìyà rẹ̀ tọ́lá láti téèyàn máa ń bú nítorí tí wọ́n bá bẹ̀rẹ̀ bínú wọn ó sínú bí sójú ọlọ́run ni ó sì ṣe tí yẹn ò fi jẹ ọlọ́run ó mọlé tọ́ka sọ òtútù ó sì dà wọn náà láàmú ọlọ́run tó tuntun ó fi lálàsí rẹ̀ àkọ́lọ́run ò ní padà mú o torí pé ó ṣàìdá o pẹ̀lú pọ́ńyá tuntun o sì ragbọ tẹ́lẹ̀ wọ́n lọ máa fa àwọn tí mọ́nú kéjì àbá hànàlá wọ́n lọ ní ọ̀gẹ̀dẹ̀ sí níbẹ̀ níbẹ̀ náà làfà ń bẹ́gbẹ́ sí orí rẹ̀ padà yí ni bọ́yá ń bẹ̀ ló kú sí wọ́n padà lọ sí bọ́yá làwọn máa ń sinú bí pátá so yàtọ̀ síbẹ̀ ìyẹn kan sọ̀rọ̀ ẹ̀ mú ẹ sáfà nígbà mi gbogbo ẹni tí bá mọ̀ pé àlò sọ́lá ni ọ̀tá kọ́ wa èyí máa ṣe bálabàla bí bá ṣe bálabàla yẹn ò ní látùbọ̀ tán bí ọba ti dàrú kéèyàn máa retí ìgbà tí ó dàrú tẹ́fẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí jà báyìí lóòótọ́ kí n ṣàdéfì kódà yóò dé orí rẹ̀ keje yóò máa jà lọ títí àwọn ọ̀dọ́gbẹ́ bẹ́ẹ̀ ni a gbọ́ pé abala bàbá rẹ̀ ṣe báyìí fáwọn ẹni ọlọ́run wọn wá jẹ́ kí tiẹ̀ padà bàjẹ́ báyìí gbogbo ẹni tí báńkì wọn a máa ń sàpọ́nlé ẹni wọ́n sọ ibi sọlá àwọn tẹ́kọ̀ọ́ ẹni tó bá dẹ̀ rí pẹ́ ni dáadáa ni ohun tó jẹ́ ń sọ léyìí wọ́n lè rí bìkan tí wọ́n fẹ́ lọ lọ pé ah, ẹnìwé ẹ jẹ́ ká sì wòye sẹ́ni yìí pé alùsùn ah, nẹ̀sìn ni àṣetánì lọ gba amú bóyá àfa àti wọn ká palapala obìnrin mọ́ lọ́wọ́ lápẹẹrẹ ní máa ń ṣẹlẹ̀ ọ́ ní máa ń ṣẹlẹ̀ ọ́ àwọn míì lè ṣe fìtẹ́wà bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ fún àfa àlùmọ̀ọ́rẹ́ ọ̀bọ̀n ṣọ̀rọ̀ àwọn mẹ́ta yọjú wọ́n láwọn rí kó ṣe é ó bọ̀rù bá kàn wọ́n lẹ́yìn kọ̀ọ̀kan níbi wá ìwọ sórí kó ṣe é ọlọ́run rí nǹkan tí ọ̀dà ó ní wọ́n pọ̀ sẹ́gbẹ̀ẹ́ kan kọ̀sọ́ fún òun rí kó ṣe ó tún pè kejì ẹ òun rí sọ́ọ̀sọ́ mọ́ra òun náà bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ó wá fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní ẹgbàá lórí kọ́ọ̀sì tó tán sí mọ̀gẹ́rọ̀ fún sọ́ọ́dà ẹ má gbàgbé ó ní mọ̀kánà nínú àwọn ẹni tó ti bọ̀ yíṣà nẹ́bì tá nẹ́bì fi jáde láyé ni mo kí rọ̀bù nù sùn ọ̀bà ẹ̀ mà àdìsí kan lórí ẹ̀ àdìsí wo lẹ́rẹ́ sọ fún mi lórí ọ̀yà tó gbajúmọ̀ dáadáa ọ̀rọ̀ sọ́ọ̀kì ah, ah. ẹ musa àdìsí kan a bá ti dákọ̀ sàbẹ̀ kan yẹ ká lè rántí ẹ̀ ọ̀rọ̀ ìbọ̀sẹ̀ tá nẹ́bì wọ́njọ́ yẹn tó fẹ́ bọ bàtà aláwọ̀ ó ní mo pa kuru má nẹ́bì ńgbà tí ń sàlùwàlá lọ́wọ́ súnkéwú mbẹ yẹn tá a fà bá pàtàkì èmi ò sí nù wọn o nínú àwọn tó bá ti dà fà ó lè bómi àlùwà láfún o lè máa dà á sí wọn lọ́wọ́ láàlá ìfì ìyẹn ò túmọ̀ ọ̀pọ̀ sọ́dọ̀ lọ́hùn wọn a máa fi sàpọ́nlé àwọn àfa súnlẹ̀ wọn ò sọ fún ànẹ́bì nìkan ló dìṣe sí yẹn nítorí pé tọ́ ọba kọ́ tíra táyé yẹn máa fi bẹ̀rẹ̀ kéwú tí kéwú fi yanjú tàlímù tàlímù sọ pé pípọ̀ nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀kọ́ oúnjẹ wọn sákò lè kéwú kéwú wọn padà ní kókó tọ́lá àfáà lòun ṣe síra yẹn ó ní torí bóun rí pé pípọ̀ nínú àwọn kìkìdá àwọn túdẹ̀ǹtì nìyí wọ́n wá mọ̀ wọn ò sì rí mọ̀ subhanallah wọ́n ṣe wàhálà sí ṣe wàhálà sí àwọn míì tó tún wá rí nínú wọn ìmọ̀ yẹn ò wúlò fún ọ kò ṣàǹfààní fún ọ òun wá rí pé kí ló dé ó lóun wá padà rí pé àwọn yẹn sìn náà ni ọ̀tọ̀ lọ́nà téèyàn gbà wá mọ̀ téèyàn fi rí téèyàn bá tún fẹ́ kó wúlò béèyàn ṣe rìn wá wọn ò rìn náà yẹn wọ́n á bẹ̀rẹ̀ sí ní wọ́n ìkáyà wá nínú àwọn aláṣẹ àbáṣí ọkọ ọmọ rẹ sọ́dọ̀ kan àwọn àfa àgbẹ̀ bá ń ọmọ yìí àfa wa rí kan ẹni tó ọmọ lọ ọwọ abánjọ́ kan. aláṣẹ̀dẹ̀ ni o ọwọ́ àrí wípé àfa ń sàlùwàlá lọ́wọ́ njọ kan ọmọ ni ọmọ rẹ ọmọ aláṣẹ orí gbóhùn ní àfa ọba sọ fún àfa ah, ọkọ ọmọ yìí dáadáa o mo ní ọkọ ọkọ ni. tí wàá ń dami sí ọ lọ́wọ́ ó ti jẹ́ tó fi pa láṣẹ yí pé lẹ́ẹ̀kan náà ti ń dami sí ọ lọ́wọ́ tí bá ń fọwọ́ kẹ́ ẹ dami kó máa fọwọ́ kejì fọwọ́ ni. ọ̀rọ̀ ni ò tí ì yé rárá rárá ọ̀ fẹ́ kọ́mọ yìí lẹ́kọ̀ọ́ gbogbo àwọn kan yẹn náà lè yẹn ké pọ̀ mọ́ kéwú ọ̀kẹ́kọ̀ọ́ pọ̀ mọ́ kéwú òṣìṣẹ́ rí tó fẹ́ pa nẹ́bí nìkan lónìí káṣí xidmọ̀ rẹ̀ ti abomi fáfá ọba aṣẹ́ omi àwọn rí tó ń ṣe bẹ́ẹ̀ fáwọn àfa àsúnà tí wọ́n pàtàkì kéṣerú wa ọ̀ báwa ti wà yọ ọlọ́mọ kéwú là wa má bomi fún mi má sì má sì nǹkan kan máa wò mí ṣùgbọ́n àwọn àfáà tí wọ́n ti dà fáà láwọn àfáà ní ńlá tí wọ́n jẹ́ àfáà súnà wọn a máa sàkọ́lé wọn bẹ́ẹ̀ mugiro wa ti bẹ́ẹ̀ fáà nẹ́bí ìjọ yẹn sallallahu alayhi wa sallam wọn ni fa àwa ìtù lè à ń zi á kó fa mọ pa kuru ńgbà tá nẹ́bí ń sálùwàlá lọ́wọ́ ọmọ ẹ̀ débi ẹsẹ̀ báyìí mọ fẹ́ ní kí n lọ ọba bọ́ tá nẹ́bí ọ̀ lọ́wọ́ ni. sallallahu alayhi wa sallam pé kí n bá bọ́ sọ́ọ̀sì yẹn ọwọ́ àfi ẹ̀yìn ní kó gbé omi àfa omi itọ́ omi itọ́ ó lè fi aláàmì kì í nìkan nìní wọn ń pè ní fálò ó lè dáadáa ọba wá sínú gbá kó lọ́pọ̀ èèyàn mẹ́wàá lè kò sí gbogbo ohun tí ń jáde lára ni ni ń jáde lẹ́nu wa gbogbo ẹ̀ pátá mímọ́ ni lọ́kàn bá

pé ẹgbẹ́ mi fún ẹ bá dà ń gbà wọn fẹ́ kọsẹ̀ ẹ máa bá fún ààrẹ rè sí ọsọfà nẹ́bí nìkan ló ní àlámọ̀rí yẹn sọ̀rọ̀ yẹn ó ń kílẹ̀ àdíẹ̀ jẹ ẹ má dàgbọ́ mọ́ra wọn nípa ti pé àfa àtọ́ba jẹ́ àfa kàǹkà èyí ṣe irú àwa ọlọ́mọdé ó dàgbà ń wíwó tó wúro àwọn àfa gidi tí wọ́n ti lò òkè tọ́jú ń sìn tí wọ́n sì jẹ́ onísúnnà tí ì ṣe oní olóògùn wọn ò bá rìn ẹ́ ti yé bẹ́ẹ̀ àfa àwọn mòkìrọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ bá ó ní mo wá sáré sọ́dọ̀ àná sọ̀tẹ́lá láti yọ kó fìyẹn lẹ́sẹ̀ rẹ̀ èyí tí ọlọ́wọ́ sọ pé dá àhùmọ̀ fi méjèèjì lẹ̀ fa inni àdìkálítùhùmá tọ́wọ̀ hìrọ̀tẹ́yìn nítorí pé mo wọ̀ ọ́ tó ṣe kí ni o lẹ́ni tó ti wà ní mọ́ra tẹ̀mọ̀ pàǹfààní wà fún wa pé ọba àjẹ sọ́ọ̀sì o lè sàlùwàlá ọwọ́ sọ́ọ̀sì ṣùgbọ́n mọ́sálà àkọ́kọ́ ní arí hadithi tó fìdí ẹ̀ múlẹ̀ hadithi sọ̀fọ́ánù bùnú àtìsàl tó fìdí ẹ̀ múlẹ̀ wípé tíyẹn bá wọ sọ́ọ̀sì tó wà nílé àǹfààní odidi ijọ́ kan wà fún sọ́ọ̀sì pé yọ̀ọ̀kan máa pa á ni kálùwà làbá ti ń já tó bá ti débi ẹsẹ̀ sẹ́ǹgbọ́n mi àfòmí pa lásán tọ́wá dẹ̀ já kó rìnrìn àjò ó lè lójọ́ mẹ́ta lẹ́sẹ̀ rẹ̀ ààrẹ ti kẹ kódà yọ tọba tọ́ba sálọ̀ aláyẹ̀ntẹ́ tọba débi ẹsẹ̀ yóò pa ni yọ tààbà tọba salọ aláyẹ̀ntẹ́ tó débi ẹsẹ̀ yóò pa ni jẹnẹba àyàfi tó bá ní jẹnẹba lára lókù kódà bó sùn oorun ọ̀bá kódà àwa máa pa ńgbó láti sí abakọ kírun àkọ́kọ́ nígbà tá a pààyàn ẹ ti gbọ́ mi a bẹ̀rẹ̀ sí ní pasọs lápẹẹrẹ nísìnyí láàárọ̀ yìí tọ kásùbà tán ọwọ́ sọọsì lẹ́yìn ìgbà tọ kásùbà tán wọ́n ti kírun àsùbà tán o ọwọ́ àtẹ sàlùwàlá ọwọ́ sọọsì ẹ rí i ọ àlùwàlá rẹ ọ abẹ ọ wá sì fi àlùwàlá tó ṣe tọwọ sọọsì yẹn kírun tó fi dà yìí là lápẹẹrẹ ajá sí pé ó di àyílà ọ̀la tó ọba tíráfù ó fi hàn pé ìrun àkọ́kọ́ tó ọba fi kí pẹ̀lú àlùwàlá àti sọ́ọ̀sì tó di ibẹ̀ yẹn tó ọwọ̀ ibẹ̀ yẹn ló ti bẹ̀rẹ̀ sí ní kájọ́ ni ọ̀rọ̀ yẹn kílíà díẹ̀ kìí ṣe pé gbà tó wọ irun àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ìbọ̀sẹ̀ yẹn tó fi kí wọn ò bá nìyẹn tiẹ̀ gbà yẹn ló ti bẹ̀rẹ̀ sí ní kà. so nípa bẹ́ẹ̀ níbi tá a ti lọ òun ni pé tá a bá wo hadith yẹn ó ń sọ fún wa pé àpọ́nlé ń bẹ fẹ́ni tí bá ń kírun kìí ṣẹni ẹ̀tẹ́ àti ìgbẹ́ ní tá a bá rí i pé ní ire ni tó dẹ̀ báyọ̀ ọlọ́run a máa ń ṣàpọ́nlé ẹ̀ kódà tí a bá bá falafala lọ́wọ́ rẹ̀ ìyẹn ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ má wà nù ẹni tó ṣe wípé yóò wájú pé ẹni tó níbẹ̀ ẹja lọ dọ̀tí àfààní ni ọ̀rọ̀ ni òdì yẹ torí àṣetánì lè gba fún o torí ìyẹn ni lóòótọ́ lè ti máa ti pẹ́ o kó ṣe pé ńgbà tí ń ta ìyẹn ni ò pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé tó a sì mọ dáadáa mẹ́ni yìí kí lára tó wá lọ yìí ó yí òun lọ́wọ́ ni o torí bẹ́ẹ̀ ká ṣàkíyèsí abala yẹn lábẹ́ hadith yẹn abẹ́ lábẹ́ báàbù yẹn ìyẹn báàbù al-afwu anil khadim ẹni tó bá jẹ́ ọmọ ọ̀dọ̀ a máa mójú kó òfin wọn ni haddathana abu ma'marin náà. haddathana abu warar qala haddathana abu aziz anas qala qadima an-nabiy sallallahu alayhi أخذ أبو طلحة بيدي فانطلق بي حتى أدخلني على النبي صلى الله عليه وسلم فقال يا نبي الله إن أنس غلام قيس لبيب فليقدمك قال فقدمته في السفر والحجر اقدمه مدينة حتى توفي صلى الله عليه وسلم وقال لهشام صلاته ثم صلاة هذا أهدى ولا قال لي شيء لم أسمعه الله سبحانه هذا صدق حديث إليه wọ́n أبو abu أبو معمر ma'mar wọ́n عبد الوارث wa pé abdulwari ó ní abdulaziz sọ fún wa pé wọ́n látọ̀dọ̀ anas bin malik radiyallahu ta'ala anhu wa arda wọ́n là nẹ́bí sallallahu alayhi wa sallam dé madina wa laysa lahu kò sí lọ́mọ ọ̀dọ̀ kankan bí wọ́n máa ṣe bọ̀ yìí sìn fa akada abu tọ́lá bìyẹ́dì ó ní abu tọ́lá sọ́jọ́ kọ̀ ọ̀yá mi hànàlá fẹ́mọ̀ yìí pé ẹni tó bàbá anes wọ́n jáde láyé abu tọ́lá lọ́wọ́ padà fẹ́ ìyá anes tí wọ́n ń pè ní Ummu Sulaim ọwọ́ á ní àfótọ́ ní hátọ́jọ́ kọ ọ̀yá mi ọwọ́ á gbá mi lọ́wọ́ mú ọwọ́ á mú mi lọ títí àtà àdìkọ́lá ní àlànàbì tó fi mú mi wọlé ti ànàbì sallallahu alayhi wa sallam ọwọ́ á ní rẹ̀ ànàbì ọlọ́run ìnà anasan torí anasu yìí gùlámùn káyésun labib ọmọ kan ni ọmọdé ni káyésun ó ní làákàyè labib ó tún wá lọ́gbọ́n ẹ̀rí ńgbà lẹ lómi ọ̀sán wípé òun fẹ́ ṣe dáadáa dáadáa bí òun ṣe ní ọ̀lọ́ ṣe fàáfà wọ́n sọ wípé àbútọ́lé á mú ọmọ lọ sí ọ̀dọ̀ àmẹ́sàn sẹ́lẹ̀m ẹ̀rí pé ńgbà tí ọ̀yẹn wọ́n sọ pé ọmọ tí mo mú wáyì kí ló gbé oníkẹ́yìí sun onílàákàyè ni làbíbù ni o ẹ ọlọ́gbọ́n ni ńgbà yẹn lómi ọ̀sán wípé ọmọ yìí lé afá ẹjọba gbọ́dọ̀ yín. tó bá ti jáde látàárọ̀ báyìí bọ́ọ̀lù ni wọ́n lọ gbá káàkiri. ọkọ̀ kẹ́kọ̀ọ́ kò yé ẹ sáàjọ máa wà lọ́dọ̀ ni kó máa gbé bẹ́ẹ̀. àdéhùn tó máa dé láwùjọ wa nìyẹn o ọmọ tó bá mú bérebére tọjọ ro anes wọn ní báwa dọ àfa ṣùgbọ́n èyí tí ọba ẹ̀ tí ò lójútùú. islam lọ pé àfa ẹ̀yin lẹ́yìn ẹ̀ báyìí bí tá a rí mọ́ládé yìí ẹ̀rí ìgbà tí Abu Talha ọmọ ọmọ yìí lọ sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n ní Anas yìí gùlẹ́mùn ọmọdé kan ni kàyéṣon ọjọ́ nílà kàyé labib ó tún lọ́gbọ́n faliyahidimki ọ̀yà máa sìn ọ́ ọmọ àbọ̀ ọmú gbá máa wò radiyallahu ta'ala anhu wa arda ó ní mo wá bẹ̀rẹ̀ sí ní ṣe bọ̀yì sí ànẹ́bì ìsáfàrí wàlhádọ́rí ànẹ́bì tíráfù ni èmi ní wà pẹ̀lú ànẹ́bì ànẹ́bì wà nílé ni èmi ní màá wà pẹ̀lú ẹ̀ kódà ó débi pé tó ṣiṣẹ́ ọlọ́run bá tún fẹ́ ṣe gábàì àfàwọn anẹ́sù ló máa gbé àgé ọlọ́run gúngùn tó lómi nú lọ́wọ́ àti pọ̀pá àwọn ni àwọn Yunusa láwọn fẹ́ máa mú pọ̀pá lọ́wọ́. ọ̀pá sì nìyí ìmánìdì ọ̀pá yẹn tó ma mú dání wòye pé wọ́n wọlé ìgbẹ́ ni kò sí tọ́lẹ́ẹ̀tì ńlẹ́ bí irú ilé ìgbẹ́ tó inú yàrá ń sìn yẹn wọ́n sẹ̀ lọ sí inú gbóni irú àwọn pápá ilẹ̀ tọ̀dọ̀ tí wọ́n ní bí àwọn olóró bí àwọn nǹkan tó le tó ṣe pé bá pa nǹkan yẹn wọ́n ti pọ̀pá yẹn wúlò afa anẹsùn máa ń tẹ̀lé anẹsùn sẹlẹm ọ máa ń ṣe bọ̀ yìí sìn ìsáfàr ọba àjásí pa nẹbi wà lájò wàlhádọr àbá nẹbi dẹsẹ kínní o àbọwálé ẹ̀rí láti gbà tá nẹbi ti dé Mọdínà títí tá nẹbi fi jáde láyé afa wa anẹsùn Malik ó ní mọ́ kọ́ ṣe ìsọ̀nà àtúhù ọ̀là nẹ́bí ọ̀sọ́ fún mi rí níbi nǹkan kan mo ṣe ìpele mọ́ sọ̀nà àtàhù àkàdà ó ti jẹ́ tó o ṣe báyìí ọlà nàbí òye bẹ́ẹ̀ ẹ̀rí pa nàbí nìkan ló ní irú ẹ̀sà yìí ẹ̀rí mo máa ń sọ lọ́pọ̀lọpọ̀ wàtá bá a ti ẹnu sàmáyìlú muhammadiya ẹlòmíì bá fẹ́ yà wò ó dà ah, ń ṣe yìí òní náà ló wọlé o àfáwọn anẹ́sùn wa lo ọdún mẹ́wàá lọ́mọ kékeré tọmọ ní sálẹ̀ àníṣe sálà wa sọ fún wí kó ti jáde omi ṣe báyìí ọlà nẹbí òtún sọ fún mi níbi nǹkan kan tí n bá ṣe pé kí ló dé tó òfin ṣe léyìí ó ṣe lè ṣe báyìí ọlà nẹbí òwí bẹ́ẹ̀ ni eléyìí jẹnu àmúyẹ tó wà lára nẹbí tí ò sí fáwa ṣùgbọ́n táwọn náà bá lè kọ́sí ànẹ́bí kan bá dá o nítorí pé àyà sọ pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana àwòkọ́sí dáadáa ń bẹ fún wa lára nẹ́bí bẹ́ẹ̀ ọba tẹ̀ lè ṣe bẹ́yẹ́yẹ́ ọlọ́run ti sọ wípé zaka ọ̀hù ọlọ́run fọ ìwà nẹ́bì mọ́ ọlọ́run wá ní wa ìnẹ́ka làálà olùkìnnà àbíb pípé ìrẹ́ ànẹ́bì o orí ìsìláàmù tó tọ́ ìwà tó tóbi jù tó dáa jù orí ẹ̀nì rẹ̀ ànẹ́bì wa yẹn ni pé kò síwà tó tún dáa tó wà nẹ́bì mọ́ bàbá wa lè tí ọba lè jẹ́ yẹ́yẹ́ pa fẹ́ jọ yẹ́yẹ́ ọ̀yẹ̀ká wa náà sọ àìdíẹ̀ o káwa náà kọ́ sí ànẹ́bì. ẹ̀rí nínú àwọn àgbọ́yé tá a bá nu hadith yìí a máa rí níbẹ̀ wípé ìwà nẹ́bí ńkọ́ irun tó pé ni àti pé ìbágbépọ̀ ẹ̀dá ti ń bẹ lára nẹ́bí pé ẹ̀rí àníṣe sẹ́lá àmúmọ́ra ń bẹ fún ẹ̀já wa ní àmúmọ́ra sì tún máa ń lo inú mímọ́ ẹlòmíì olóhùn mójúkó fún yẹn kò sì ní lo inú mímọ́ pẹ̀lú rẹ̀ ìyàtọ̀ ń bẹ láàrin alẹ́ afuwu wọ́sọ́fù wọ́sọ́fù tá a bá sọ wípé alẹ́ afuwu òun ni pé yẹn sẹ́yìn nìyẹn wàá mójúkó ṣùgbọ́n sọ́fù tún jù lọ òun náà ni pé lẹ́yìn tí yẹn mójúkó fún èyàn tún lo inú mímọ́ pẹ̀lú ẹ̀ dáadáa téèyàn ò ṣe fún tẹ́lẹ̀ yẹn tún padà ṣe fún gbogbo ẹ̀ pátá ní nbẹ lára nẹ́bì sallallahu alaihi wasallam lọ́kàn náà àwọn afẹ́lẹ́ kọ̀sọ́ wípé wà á ń tẹ́kítẹ́ dé ẹ̀rọ fàfà kọ́lá kẹ́yìnrà fẹ́ mọ́ rẹ̀ ẹ̀ǹ ìdàkálà kọ́ sí àzìfàrúhù bí ṣáwa àṣàwà wọ́n ní fà ń tẹ́kítẹ́ dé tó bá lágbára fásfà ẹ̀rí pé kìí ṣe áfù làbá yẹn tó ní kó ṣe ìyẹn ni pé mójú kó kódà lónú mímọ́ pẹ̀lẹ́ nìyẹn torí kò sóore lára ọmọ nìyẹn kan tó ṣe pé tèè kan náà rẹ bá wo awo eré yẹn báyìí yóò sì fàyà ẹ̀rí àdúgbò sọlá àmúmọ́ra ń bẹ fún ìlónú mímọ́ tó wà pẹ̀lú ànẹ́bì ẹjọ́ wa ní ọkọ̀ sí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì náà àgbáyé dábàá nù hadith yẹn òun ni wípé bá nẹ́bí ò sí sàtakò Anas ọlọ́dí aláwọ̀tálá ẹ̀rí ọ̀sàtakò rẹ̀ wọ́n ní ṣùgbọ́n àìsàtakò <clears throat> ta ní àdúsọ̀sálà ọ̀sàtakò Anas ìyẹn níbi ẹ̀tọ́ kan tó bá yẹ kó pé fànẹ́bì ni kì í ṣe bí wọ́n tọ́lọ́wọ́ ah, ọ̀rọ̀ ni ò tí ì yé ẹ̀rí ìhun tó bá jẹ́ nǹkan tí sẹ́rí àní ká ṣe tánẹ̀sọ̀ bá ṣe <clears throat> ànábì ó béèrè o àbẹ́ ti gbọ́ mi tó ní í ṣe pẹ̀lú ọ̀tọ̀ lọ́hùn ànábì ó béèrè o ẹ̀rí bákan náà ìhun tó bá ní í ṣe pẹ̀lú ẹlòmíì anásọ̀ sálámà bíi anẹ́sù kó ti jẹ́ tó ṣe báyìí fẹ́ nìyí ó sì yẹ kó ṣe báyìí ṣùgbọ́n ìdọ́ bá jẹ́ ìwọ̀ kan. tọ́yẹ kí anẹ́sù kó pe fún anẹ́sù sẹ́láńtì ọba pé anẹ́bí ò ní béèrè ṣe sí anẹ́bí ni ọkọ ṣe anabi nínú wọn fi ròyìn ẹ̀ ní wípé anẹ́bí gbanú bí fúnra rẹ yà èmi náà wọn wá sábùkún yìí sí anẹ́bí ìbínú ṣùgbọ́n tí wọ́n bá sábùkún ọlọ́run fara ya o lọ́sẹ̀lẹ̀ àwọn tó wọn ò ṣe dáadáa ya nàbí Allah ya Rasulullah bá mú owó ọlọ́run kì í sowó bàbá rẹ̀ kì í sowó rẹ̀ ẹ̀rí ó sì fẹ́ tọrọ nǹkan ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ ànábì ò dẹ̀bi nu ẹni tó jò ọlọ́run ọba ló sí ní fasọmọ pé aṣọ yẹn tún la ọ la sallallahu àti nínú àwọn tí bínú pé káwọn jẹ nìyẹn níyà ah, wa. ọyẹ kó lè sọ fẹ́ nìyẹn yí pé kó sìn mí lówó dáadáa kó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sìn mí lówó kéèmí ni ó sì má pẹ́ ọkọjú dèmí náà fi ànẹ́bí ẹ̀yìn náà má pẹ́ ẹ tètè sanwó yìí o tòró ti tójọ́ mẹ́ta o ń bá yẹ kó wí nìyẹn ǹjẹ́ tó bá jẹ́ wọ́n kọ́ ẹ̀yàn wọn kí ẹ rí kọ́ ẹ̀kẹ́ ti jí gbogbo àbí ẹ̀ẹ́dún sẹ̀ ń wá afẹ́kẹ́ fún wa pé ká gbọ́ ẹ̀ẹ́dìdà ẹ̀ẹ́gbọ́n ẹ̀ẹ́yá yìí nà ọmọ kí ẹ mọ̀ kọ́ ẹ̀kẹ́ ti sá aláàké ìran àwọn àbá àtọ́ ń kó tọ́ọ̀kì káàkiri múlẹ̀ làbọ̀ ń dálé àròyìn irú àwọn ènìyàn nìyẹn àrídìn ìdá mọ́ọ̀sì mọ́ọ̀ká sífà ń já òhó wà ìdá yòòsà mọ ìlà òhó lámúyà àròdì oníbìnú ni tí wọ́n bá yọ owó orin ìyìn rẹ̀ níyọkúyọ ìbínú bẹ̀rẹ̀ ni ṣùgbọ́n wà ìdá yòòsà mọ ìlà òhó. tí wọ́n bá wá ń bú rẹ̀ lámúyà ọ̀rọ̀ jù oníbínú èèyàn jákujàku ni òun làá fáàró yin rẹ̀ yípẹ́ ní òun ló mú nǹkan ralẹ̀ ralẹ̀ ọwọ́ àfi nǹkan tó ga lọrọ ẹnìyẹn ṣe rí nìyẹn sọ nípa bẹ́ẹ̀ bí ṣe ṣe ànẹ́bí ṣe rí nìyẹn ojú ọ̀nà mi yìí ní ìdá sára kọlẹ̀ àbìdù eighty six ọgọ́rin àbí àádọ́rùn-ún

والنواة خمسة والعوقية أربعين. آه ojú ọ̀nà kan ni ẹ má sọ pé àlè rẹ rú mọ́ ọ inú béèrè táwọn míì máa ń béèrè ni ni pé àbá ẹ̀jẹ̀ máa ń sọ̀rọ̀ ẹrú ṣé ẹrú sì tún lè wà báyìí mọ́ àfọlẹ́ wa ọ lópin ìgbà tó ṣe yí pé gbogbo ayé ò sí ìgbà fọlọ́hún a sì gbọ́dọ̀ jáde náà yí kò ní padà ṣẹlẹ̀ tó ṣe yí pé Islam wọn padà darí islam bá ti padà darí kò sí ojú ọ̀sẹ̀lẹ̀ ju pápá máa gbà lókun lù lọ àìsí kẹ́tì á máa gbà lókun lù pẹ̀lú pé aláṣẹ ọmọ àárín wa jáde bí tí wọn bá ti sẹ̀sì pé ká lọ pé wọn sẹ̀sì tí wọn bá gbà aláṣẹ oníka sọ fún ọ yìí pé ọ̀dà á gbà lù wọn fún yìí ti ń bẹ lọ́wọ́ wa àbá àwọn aláàmà darí ilẹ̀ wọn wọn sì máa mú owó sákọ́lẹ̀ wá owó yẹn lá fi túnlẹ̀ wọn ṣe tí wọ́n bá tún láwọn ọ̀gbà aláṣẹ ó tún ní ká sọ fún ọ pé ọ̀dà à ń bọ̀ wá bá yín jà ń gbà báyìí kí ni ọkẹ́ yín jà ìbá kẹrù mẹ́ alẹ́ sí gẹ̀ẹ́sì àti gbọ́dọ̀ sọ pé ó lè sí mọ́ ogun ọkọ̀ ogun àdá ìwọ́n má bá wọn wí bí ò sí mọ́ àti rí báyìí ni a lè padà rí òṣogbo ọkọ kò ṣogbo àdámọ́ owó lèèyàn fi ń ṣe jáde ní à kì í sowó nìkan o kì í sowó nìkan o o lè sọ bẹ́ẹ̀ lásìkò tá a wà yìí o ò sì gbọ́dọ̀ jásán mẹ́ẹ̀fà ní padà ní aláṣẹ

hadith yẹn wọ́n kà fún wa yìí pé musaddad wọ́n ní Abu Uwana Abu Uwana ni wọ́n ti ń lò dùn náà tó Abu Uwana ó ní ọwọ́ alátọ̀dọ̀ Umar bin Abi Salama látọ̀dọ̀ bàbá ọwọ́ alátọ̀dọ̀ Abi Hurayra wọ́n ló jẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ wípé idha saraqa al-mamluku bi'hu walaw bi nashshi tí ẹrú bá lọ jalè tàádánù o kódà wọ́n lọ obì náà ṣe kódà kó ṣe pẹ̀lú díríàmù mẹ́wàá ilé mẹ́wàá kó ṣe pé náà ló fi ta. anáṣu yẹn òun náà ni ní sọ òkè yíya wàhùwà ìṣirò náà dirhaman ok ajá pé àrùbá àwọn náà ni òkè yíya kan ok twenty dirham ten dirham ah, twenty dirham ogún sílè iná ni wọ́n ní kọ́ sí kíni ọkọ̀ ta tọ́ba jalè. abu abdullah radiyallahu ta'ala anhu ó ní anashu ìṣirúnà wọnúwàtú hamsa wọlé àwòkìyà arba'un ó tún sàlàyé owó wọn yẹn lọ. wọ́n ní tábà ní ká wo àgbọ̀yé tí ń bẹ nù hadith yìí pé ó ń sọ fún wa pé ẹrú tọ́ba jalè títà ni. ọba àjásí pé ohun tó jí ó kéré ni. àbó pọ̀ kò sí ìtọ́kì wá pẹ̀lú ẹ̀ ìyẹn ọ̀tá ni lọ́ba ti jalè. kejì òun ni pé mí ń sọ bí àti ìnsán àníyẹ́ sùlọ tàgá ìyòrè wọ́n ní àdámú èèyàn òun ni pé èèyàn máa ń da tọ́ba dẹ̀ ṣe ń jẹ ó lè yí padà ńgbà mi. rẹ wá fẹ́ máa yọ̀yọ̀ pọ̀rọ́ bóyá olówó ni àbọ̀ àbò olókìkí àbò onífúnmọ́ chíǹjì ayé rẹ̀ <laughs> yóò kó lọ́dọ̀ ẹ̀ ó rí i pé yóò yí padà ẹ̀rí wọ́n ní túmọ̀ ohun tí sẹ́rí àfisọ yìí pé máa mú bọ̀ ohun tí sẹ́rí àfisọ nìyẹn yìí pé ta kọ́dà bí ọjà ìṣòro náà dìrì hàmọ́ ló fi ta ìwọ́ ta torí kíni o torí kọjá lè wọ́n ní torí pé àdámú èèyàn òun ni pé èèyàn máa ń da yìí sì máa ń yí padà.

ìyẹn máa ń da yìí sì máa ń yí padà ńgbà mi táàyè bá yí padà ó sì rọrùn kọjá sí pé àlùmúṣẹ́rì yẹ kó nù kọ́ọ̀dìrán nàrà ìsìláyè hàlì bóyá wọ́n lórí túnṣe tọ́ba dọ́dọ̀ ẹlòmíì ẹlòmíì lè ṣe kí ni o òun lè rí túnṣe tiẹ̀ bá ti ayé ṣé kò lè débi kíní dẹ́ gbé ìta yẹn. tọ́ a lè jáde náà jò lẹ́lẹ̀. wọ́n ló dùn débi síkà yẹn ẹ lọ́ọ́ sọ yẹn kalẹ̀ tàbí káwọn náà sọ ìwé wọ́n ọsọ wọ́n nínú àdámọ́ èèyàn òun ni pé èèyàn máa ń da ó sì lè yí padà táàyè bá yí padà ó sì ṣeéṣe kọjá sí pé ẹni yẹn nítorí wípé ó ṣe ń jà yẹn kọ́dà tàbí kọjá sí pé ẹni tó ra yẹn béèyàn ò ṣe rí ṣàtúnṣe òun lè rí fún ṣéńdéyàn ṣíṣẹ́ irú ẹ̀ náà ni wọ́n máa ń sọ nípa ọ̀rọ̀ sọ̀láàkì wípé ìkọrẹ nílẹ̀ ìgbésẹ̀ ni àbẹ̀gẹ́ kéèyàn fi ìyàwó lẹ̀ ìgbésẹ̀ ni láti wá máa sọ̀rọ̀ nípa àdìsí wípé àwọn ìjà pàtàkì ń bẹ́ẹ̀ bí búlọ́ọ̀kì kan ní ìlú báyìí níbi wíńdò yìí níta ọkọ̀ sókè irúfẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń sọ nípa ọ̀rọ̀ tọ̀láàkì yóò dẹ̀ sì máa yé wa yí pé hadithi tí wọ́n máa ń sọ pé abgadul halal ilallahi atọ́láàkì wípé aláàlí tọ́lọ́wọ́n bá kórìíra jù lọ́dọ̀ rẹ̀ òun náà ní kíni o òun ní tọ́láàkì hadithi yẹn mú ń kàrò ní o kì í sàdísì tó lẹ́sẹ̀ ńlẹ̀ rárá rárá bí tí wù kọ́kọ́ ẹ̀rí nítorí pé tọ́láàkì ìgbésẹ̀ ni ìgbésẹ̀ ni tọ́láàkì tóbi bá wà lọ́dọ̀ ẹnìkan tó yẹ pé ọba ò lè ní í ṣẹlẹ̀ nígbà wọn wà lọ́dọ̀ ara wọn ó súnmọ́ tí wọ́n bá padà fira wọn lẹ̀ nígbà tí ni ọba wọ̀ mọ́ kó ṣe pé tọ́ bá dé bòmí ìkọ́ farakalẹ̀ ìyẹn wá pé kí ọ̀rọ̀ kí wọ́n bá ti ju kékeré lọ ìyọ́sọ̀gbọ́n yá máa lọ wọ́n ti ní oṣù lé ọba kò lọ́dọ̀ tèmi ò lè padà dá ṣùgbọ́n ìyẹn ti yí yíyí kò gba yíyí nǹkan náà wá fẹ́ ọfẹ́ pín yẹn lẹ́mìí tẹ́nì yẹn bá chéǹjì ààyè ó súnmọ́ kó yí padà wọ́n lè já pé ohun téèyàn ò lè ṣe sùúrù rẹ̀ lápẹẹrẹ níṣẹ́ ẹni tó jó níbínú pé pé ìbínú ni wọ́n sá máa bínú kúlà ni wọ́n ti tẹ́lómi ìbá fi tọ́ba nẹ sùúrù sí obìnrin yẹn lè ṣe kí ni o kò lè gbọ́dọ̀ rẹ̀. tó báàbù yẹn ṣe rí nìyẹn ojú ọ̀nà mi tún ní ìkẹtàdínní àádọ́rùn wọn ni báàbùl kọ́ọ́dímù yóò níbu ẹni tó bá jẹ́ ọmọ ọ̀dọ̀ ó lè dẹ́ṣẹ̀ ti bẹ́ẹ̀ yẹn lòun náà. نعم حدثنا احمد بن محمد حدثنا داوود بن عبد الرحمن قال سمعت اسماعيل عن عاصم بن لقيس في صبرة عن ابيه قال فهيت الى النبي صلى الله عليه وسلم وقام دفع راحل الدين حدث راضي بن رحم دخلك فقال النبي صلى الله عليه وسلم لا تحسبني ولم يقل تحسبني أنا لم يظلم امرأة لا نريد أن تزيد فإذا جاء الراعي بسحبة ذبحني مكان عشاة فقال فيما قال لا لا تجلب لا تجلب بعينك بعينك فضربك أمكنك وإذا وإذا استنكف كذلك إلى أن يكون صائما. آه ojú ọ̀nà yìí ti ń sọ wípé àlọ́kọ́dìmù yóò níbu ẹni tó bá jọ ọmọ ọ̀dọ̀ ó lè dẹ́ṣẹ̀ o ó lè ṣe ìyapa ẹ̀rí àdìsí tó wà ní abẹ́ báàbù yìí òun náà ní ọgọ́rùn-ún kan àti mẹ́rìndínláàádọ́rin wọ́n ní hadathana ahmed bin muhammed wọ́n ní ahmed ọmọ muhammed sọ fún wa wípé daud bin abdulrahman wọ́n ní mo gbọ́ ismailu tí n sọ pé wá látọ̀dọ̀ aaz bin laqis bin sadra látọ̀dọ̀ bàbá rẹ̀ wọ́n ní ìtàhàìtò ila nabiyyi sallallahu alayhi wa sallam wọ́n ní mo lọ́ọ́ bá nabi sallallahu alayhi wa sallam. ó ní mo lọ bá nẹ́bí sallallahu alayhi wa sallam ah, ó ní wọ́n dáfà arọ́hìn fìlmùrọ́hìn sáxlà wọ́n lẹ́ni tí ń darin jẹ̀ kan ọwọ́ á mú ọmọ ẹran kan wá wọ́n la lè pè ní ọmọ ẹran àgbò àbágùntàn àbẹ́wúrẹ́ ọ̀sàmù wa àníṣe sọ́láwá sọ báyìí pé látà tìbànà látà tàbànà ìnàlànà ghanimum mi'atan. má lérò yìí pé ọgọ́rùn-ún lẹ́rìn wa ta ni àfẹ́ kó lé sí o tí ẹni tí ń darẹ̀ jẹ́ bá mú ọmọ ẹrẹ̀ kan wá zabahna mọ̀kánà àṣàṣà ajá sí wípé odidi kan rọ́pò tó mú ti lé nìyẹn o wọ́n nínú ọ̀rọ̀ sáà tó wá sọ ìyẹn wọ́n ní làásẹ̀dẹ̀rẹ̀ bùzọ̀yìn nẹ́tàkà àní máa lùyàwó rẹ̀ àdọ́rùbíkà àmọ́tàkà gẹ́gẹ́ bó ṣe máa ń lu ẹrúbìnrin rẹ̀ ẹ̀wọ̀n kó àwọn mi máa ń kó gbòǹgbò sí ìyàwó wọn máa lu ìyàwó rẹ̀ kàdọ́rùbíkà àmọ́tàkà gẹ́gẹ́ bó ṣe máa ń lu ẹrúbìnrin rẹ̀ ẹ̀wọ̀n kó ti ṣẹlẹ̀ lójú ayé ànẹ́bí sallallahu alaihi wasallam táwọn obìnrin bẹ̀rẹ̀ sí ní lọ ṣe àyàkókò nàìjí sáwọn ọkọ wọn àwọn ọkọ yẹn wá fẹjọ́ sùn ànẹbì sọlọlọ àlùsálàm títí Ọlọ́run wá ní ẹ máa lù wọn ẹ lù wọn ẹ kó bòǹbò sí wọn wọn wá lu àwọn obìnrin yìí fá báwọn obìnrin ṣe tún péjọ nìyẹn wọn wá lọ yí ká alẹ ànẹbì sọlọlọ ọhún àlejò ọsẹlẹmù òjíṣẹ́ ọlọ́run wa ni a anabi mú ìpìlẹ̀ lulu yẹn wá ọmọ ọ̀rọ̀ ń pa ìpìlẹ̀ lulu wá pé lulu yẹn ọ̀sà déédéé ṣẹlẹ̀ o òjíṣẹ́ ọlọ́run wa wí sàn yẹn wípé àwọn obìnrin ń ṣe àyà kókó nẹ kí sáwọn ọkọ wọn mọ wá ni wọ́n lù wọ́n àwọn kan wá kó ìbombo sí wọn wọ́n wá padà wá yíká alẹ́ ànábì báyìí. àwọn ti rí wọn pé wọn ti yí káálí òwú báyìí wọn ti pọ̀ mbẹ́ òjijì ọlọ́run wá sọ̀rọ̀ sí wípé ọ̀dà o ẹni tó bá wá já lápọn léèyàn ò ní ìlú ìyàwó rẹ o sallallahu alayhi wa mo ṣe ni pé àwọn ń bi á máa kó bò nìyẹn lótìtọ́ lódodo ọ̀rẹ́ rẹ̀ ń bẹ lọ́wọ́ ṣùgbọ́n àwọn Yorùbá náà níjọ́ la bá ti fi lu yẹn àgàgà tí <laughs> mo rí nínú àwọn ìbéèrè tí wọ́n ń bi àwọn àfáà wa wọ́n lẹ́nìkan lọ́ọ́ fẹjọ́ sun àwọn àfáà yìí pé tó ìyàwó òun nìyí tó bá ti gbá òun mú lúlù ni níbi tó máa ń bú òun òun tí sì ń sọ náà ni pé kóun fi òun lẹ òun sì nífẹ̀ẹ́ rẹ̀ kó lòun ó ti ṣe béèrè tí lọ́ọ́ bá àwọn àfáà nìyí ẹ̀rí pé lè ní kú lágbára ẹni tó fi wá fi gẹ̀rẹ́gẹ̀rẹ́ kájọ jira wá kúkú tó ti fi kómìnrin ọ̀lẹ̀ lápọ̀nlé mọ́ o ìhun tóun ní ọ̀padà sọ náà ni pé ẹ o tó bá sájà sí pé ohun tí ó ṣẹlẹ̀ lálẹ́ yìí nìyẹn ẹ má jẹ́ ojóòjì fún ayé pé toníjà dé yẹn ni kọ́ má bọ́ tó jìjì ohun tí mo kẹ̀ wá sá nípa rẹ̀ nìyẹn ẹ jẹ́ mọ̀ tó bá ti yá ẹ sọ fún mi èmi náà ní ní kàtèmi tí màá lọ wọ́ tọ́ba wa sọ yìí pé sùhánàlá ẹjọ́ máa ti fẹ́ǹsì yẹn náà lọ dá o. tọba ní ipa ọka típa ọba ka mọ níjọ tó bẹ ti tẹ o tó ti lù ọ báyìí lọkọ kọ padà ni pípé dákun má jẹ kínní yóò díjà ó ti lè lù gbà mí torí yẹn lè pàgbára òní ká kínní ìwọ lọ bọ lóyún ó ti padà ọ lọ lápẹẹrẹ bí lọ tó tóbi jù lọ tó egun ẹ sì wọ́n já àti ìyàwó wọn hánilá fún òsígá náà ah, àbá yóò wà gbára ọkà yà o ọmọ tí wọn dẹ ní falúlù ìṣàlá ọmọ tí wọn ní ọdẹ ní kẹjà rárá níbi pàgbára nǹkankan kọkàn àìlèyé ọlẹsìn ni ọba níjọ́ ni ládùúgbò bá sáré lọ pé kò ọlájà wọn bá ọkọ̀ òun náà dà wọ́n ní bẹ́ẹ̀ lọ́dẹ̀ẹ̀rẹ̀. ó ti jókòó lè mọ́lẹ̀ báyìí tí kì í bẹ́ńdẹ̀ mu sí à ó wà sọ fún kéjì ilé ọ̀dáhùn àbígbó tó lù dáadáa ọwọ́ afẹ́ dìde lórí ẹgbẹ́ àdì torí tó bá kú. kódà ó súnmọ́ fún òkúta yẹn mọ́ bẹ́ẹ̀ ẹ sọ ẹ sọ nǹkan ẹ. ẹ ò kó lè bàjá ni ẹ máa tàdúrà kò ní bàjá àwọn obìnrin ò ní gbọ́mọ̀ ní bàjẹ́ ẹ má jẹ ọlọ́run níjọ́ bàjẹ́ ìwọ̀n tí mo kàn wò ni pé ó dàbí pé òkúta yẹn ó bá bì kẹ́mẹ́ òkúta yẹn jáde ẹ òkúta ara yẹn ọ bá pàmì yẹn. ẹ ọ̀pá ti rà máa ṣàdúrà ni ẹ yusabbihu ar-ra'du bihamdihi wal mala'ikatu min khifati á máa bẹ̀ lọ́wọ́. náà tó. ẹ̀rí anúlù sáláwá yìí ohun kò rí bẹ́ẹ̀ ni ọba ti já lápọ̀nlé yẹn kọ́ ní ṣe o kò ìyàwó rẹ̀ báwọn tàbí ti kára ró nìyẹn ẹ wọn ò bá lu àwọn obìnrin wọn mọ́ láti gbà yẹn. sọ anúlù ń pa wá láti pé láàtẹ́dùnrin bùzọ àní má lu ìyàwó rẹ̀ o bíkà àmọ̀tàkà àmọ̀ ń pariwo mẹ́yẹn gẹ́gẹ́ bó o ṣe máa ń lu ẹrúbìnrin rẹ̀. má lu ìyàwó rẹ o kódà òjijì ọlọ́run mú ó mú sèse àwọn èèyàn kan wá ike ẹlòmíì ó lu rẹ gẹ́gẹ́ bí ṣe máa ń lu ẹrú hánàlá lálẹ́ ẹjọ́ nìlẹ́ yóò sì kúkú. nírú àwọn èèyàn bẹ́ẹ̀ wá wọ́n wọn mẹ́ta mẹ́wàá ni tún gbogbo bí tó ti wá bàjẹ́ dé tọ́lọ pé ni kíníkan ni igbá ni gbogbo ó tún yá abúrí oyún tiẹ̀ gẹ́gẹ́ níkùn rẹ tó sì lè mọ mọ́ tọ́dọ̀dọ̀ gbogbo àwọn èèyàn nì lè sọ gbọdọ kì í saláṣẹ́wó oyún ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yé èmi mi ló ti wá tó lè tún lè wí yẹn mọ́ torí ká máa lu ìyàwó rẹ bó o ṣe máa ń lu ẹrúbìnrin rẹ tá tún ẹnìyẹn tọ́ ọba wa fẹ́ yọnu àbí ẹ̀tọ́ bá fẹ́ fa omi símú náà fàá símú dáadáa illa an takuna sa'iman àfi tó o bá ń gbààwẹ̀ lókù. àfi tó o bá ń gbààwẹ̀ lókù. nínú hadithi wọn láwọn àgbọ́yé nu ìṣẹ̀lẹ̀ yípa nẹ́bí sallallahu alaihi wasallam ọdáwò yìí pé má lérò ẹ̀ ẹ̀ ń dààmú ọ̀sẹ̀ mi àyìntì bá dá àmọ̀ ìbí zárahùn wọ́n ní azumari níbẹ̀ yìí pé ìtọ́ka kan tún wà ìlàlẹ̀ amúre bíi dọ́rìbí lèlmọ́ra pé a lè lu obìnrin o tí ọba gbọ́ wá sí ṣùgbọ́n lúlù tá a bá lù ú kọ́ má jẹ́ dọ́rùbá mọ̀bàrìhì kọ́ má jẹ́ ìdí ó ṣe ní sùtà obìnrin pé kìí ṣe pé hadith yẹn yẹn yẹn ó ní amalu pẹ̀lú pé làtẹ́tìrì dọ̀yìn nẹ́tàkà bóun ni hadith ó ṣe wá takò ńdọ́lọ́wọ́ ní kàtó ààrẹ ti kẹ́ àdéhùn ọ̀tá kò bí kò sọ́nà sọ̀sọ́lá ń kú sàlàyé ẹ̀ dáadáa wípé tọ́ba tiẹ̀ wá lù tọ́ba padà jẹ mọ́ lílù ní làwọn bàbá wa wọn ọ̀fẹ́ ká lù ìyàwó wa àwọn ní ọwọ́ alọ́ mú ẹgbàá tó fi lù yẹn ó mú lọ́wọ́ ọwọ́ afẹ́yìn sábíyá ẹ̀yìn yẹn ò sì gbọ́dọ̀ jábọ́ tọ́mọ̀ fún ọ̀fẹ́ kó lù rárá rárá nìyẹn. ẹ̀rí wọ́n ti dábàá wo hadith yẹn wọ́n sọ fún wa pé a lè lù ẹ̀rí ṣùgbọ́n lulu lúlù dálù nígbà tí ọgbà wà sí yẹn ni o lulu yẹn ọgbọ́dọ̀ jẹ́ èyí tó máa máa ṣe ní sùtá bíi tẹrú tí lúlù máa hẹ̀ lára ẹ̀ nínú àgbọ̀yé hadith yẹn lẹ́ẹ̀kan náà ó tún sọ fún wa pé tá a bá fẹ́ fa omi símú nígbà tá a bá ń gbààwẹ̀ ká má ṣàṣejù ń bẹ́ o débi kómi ọlọ́ọ̀já sọ̀hún ẹ̀mí ọba tutù ó sì lọ ń gbààwẹ̀ ẹ̀rí bákan náà ní nínú alẹ́ adabul mufrad ojú ọ̀nà mi ìdàtúbọ̀ sí òní báàbò mọ̀nì kọ́tàmá aláàkọ́dínmìhì mọ̀káfàtàsó ìgbọ́n. ojú ọ̀nà ti ń sọ nípa pé a lè ṣe àmì sí nǹkan kan tá a bá gbé fún ọmọ ọ̀dọ̀ bí ẹrú tá a sàmì sí wípé nǹkan báyìí ni nǹkan tá a gbé fún yẹn lè sàmì sí. mọ̀káfátá so is done tá a fi ń páyà àbá burúkú ká máa lè rò pé sí òsì jí mú ń bẹ̀ báyìí. ṣé kí ni ìṣó sì mú pé mo ṣe ni ó mú pé wọ́n ní hadasa ní ẹbí ṣòro bóyá Muhammad náà. أخبرنا عبد الله قال أخبرنا أبو خزرج عن أبي معاوية قال كنا نؤمر أن نخدم على الخادم ونعدها كراهية أن يتعودوا خلق خلق السوء أو يظن أحدنا ظن السوء. آه. wọ́n ní bẹ́sẹ̀rù bùn muhammad wọ́n ní abdullahi ó fún wa ní ròyìn pé abu khalidata ọlọ́wọ́lá sọ̀dọ̀ abilẹ̀ aliya nínú àwọn afọ́ńtẹ̀ fìrì ọkùnrin díẹ̀ bí ọba jẹ́ sọ̀hábà wo gbala máa ń sọ fún wa. ó ní wọ́n máa ń pa wá láti pé anaktimọ̀ alalihadimi. kásímù yìí a lè fi wé bíi ìṣesí tí wọ́n ní wọ́n ṣe fún wa ńgbà táwọn èèbó fi kó wa lẹ́rù yẹn ẹ ti mọ̀ tí wọ́n ní wọ́n ó sun ẹnu pa ẹ sọ́dọ̀ àti kó fi má jí nǹkan mú wọ́n ní wọ́n máa ń pa wá láṣẹ pé wọ́n lè sọ ẹnu wọn pa ní àwọn ọmọ ọ̀dọ́ yẹn wọ́n wọ́n sì lè má jẹnu bọ́yọ́ wọ́ wọn tí wọ́n fi nílé fi jí nǹkan. ìtumọ̀ kátìmù sani yẹn bí kí wọ́n lẹ́ nǹkan pa tó di bẹ́ẹ̀ pé àwọn máa ń ṣe bẹ́ẹ̀ fún ọmọ ọ̀dọ̀ ẹrú nìtumọ̀ rẹ o wọnẹ kíl kéékùn sèyẹn nìkan ẹni wo lóyìn tí wọ́n ní wọ́n ń ṣe fún wa pé káfí má jẹ àgbàdo jẹ nígbà wọn fi láwọn èèbù àwọn britain tó fi kó wa lẹ́rú ń jèlò wọ́n ní wọ́n máa ń pa wá látẹ̀ pé ká ṣe bẹ́ẹ̀ fún daniel fọmọ ọ̀dọ̀ ẹrú wọnẹkìl nǹkan tá a bá tún fẹ́ gbé fún wa ká tún wọ̀ wọ́n ní àwọn dùn hà èyí tó bá ṣe kàkàkà karahiyata aniyẹta awadu olùfọ́sọ ẹ̀ tá a fi ń kórìíra pé káwọn ènìyàn má bá ìwà burúkú sábà pé ìbẹ̀rù làwọn tí wọ́n máa jí nǹkan gbé díẹ̀ díẹ̀ àbí tí wọ́n máa jí nǹkan jẹ. pé tọ́ba kúkú ti dọ́dọ̀ rẹ̀ kọ̀sọ́gbọ́n táwọn ó dà àwọn yẹn zọ́nà àhàdùnà zọ́nà sóòfì àbí kọ́ máa jásí pa àdàbà abúsí ibi àbò ti mú bẹ́ẹ̀ kó sí mú àwọn ọ̀sẹ̀ kátùmù yẹn wọ́n lẹ́nu rẹ̀ pa lọ́yà wọn wá ní ìlú àdámọ̀ ìdí wọn máa ń pa wá láti ẹgbẹ́ káfí kí ni ọ ká lẹ́nu wọn pa ọba yìí pé nǹkan tí wọ́n lè jíjẹ ni bákan náà ká tún wọn nǹkan yẹn bákan náà ká kà bàbá yìí pé nǹkan tó ṣe é kà ni à ń ṣe bẹ́ẹ̀ nítorí kí wọ́n fi má bàa sábà kólkọ́ so ìwà burúkú bí o lè ọ̀ yẹ zunna àdúnà zọnà sóòfì àbí ká má dábàá bú sí wọn. ojú ọ̀nà míì tún ní ìkọkàndínláàdọ́rùn wọn ni báàbù sùmọ́ká tó débẹ̀ wọ́n lẹ́yìn àgbáyé tábà nù rẹ̀ ni pé àwọn sàábé pàtàkì kí wọ́n so àwọn àbọ̀yọ̀wọ̀ wọn nígbà wọn bá fẹ́ fọ́n mú nǹkan kí wọ́n so wọn pa bẹ́ẹ̀ kí wọ́n sì wọn nǹkan kí wọ́n ka ẹrù wọn bóyá nǹkan tí wọ́n ní kọ́ lọ rà wá kọ́ kà á ọkàn wọn lè balẹ̀ wọ́n sì má dábàá bó sí wọn. gẹ́gẹ́ bó ṣe já sí pé anel khadima láyé tajarọ̀hu alasaka wàlìkìyàna ti àìdọ́ni. ẹrú ni wọn yé sábà jalè wọn yé sì sábà sí jàmbá ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ ìfàbámọ̀ wájú wọn lọ́wọ́ àánú ṣe sí àwọn ẹni ìṣáájú ẹnu rẹ̀ yẹn wọ́n lẹ̀ pa fún un àbọ̀wọ̀ rẹ̀ yẹn tí òfin ní mú nǹkan wáyà wọn ni wọ́n lọ ra wa ni tọ́ wọn ni wọ́n á máa ṣe bẹ́ẹ̀ wọ́n á sì máa ka nǹkan yẹn wọ́n á máa wọ́n kó fi máa jìmú bẹ́ẹ̀ àti pé káwọn náà má dábàá bò sí ẹrú lẹ́ni yẹn má gbàgbé o èyí sọmọlúwàbí kì í sì sí èèyàn lásán o náà ojú ọ̀nà mi wà ní ìkọkàndínláàdọ́rùn oní báàbù mọ̀ni àdá àlẹ́ ọ̀dínmihì mọ̀káfátá àdọ́nù ẹni tó ṣe pọ̀ kàǹkan lórí ọmọ ọ̀dọ́ rẹ̀ tó fi ń fáyà àbá burúkú pé kóun má dábàá burú náà. عن ابي الاسحاق عن حارثه بن مزور عن سليمان قال اني لاعد العراق على خادمي مخافه ظني. اها ابو نعيم قل اسرائيل ọlọ́wọ́ látọ̀dọ̀ àbí ishaq látọ̀dọ̀ haris abunu mudarrib látọ̀dọ̀ salman ó ní èmi o ọ̀rọ̀ yìí kéésà nẹ́bí lọ́sọ̀ọ́ ẹ̀mọ̀ kọ́ àwọn ẹni ìṣáájú ni inni la a'uddu li uraqa eegun èmi a máa sírò rẹ̀ ala khadimi ní sírò rẹ̀ fún ẹrú mi ìfi iye egun báyìí ní bẹ́ńbẹ́ o egun tí èèyàn ti wọ ẹran jẹ lára rẹ̀ mọ̀ká fatagbọ́ọ̀lù lẹ́ni tó fi ń páyà dídá bàbá oṣù نعم حدثنا حجاج قال حدثنا شنبا قال أنبأنا يا أبو الإحاب قال سميت حارثة بن المدغل قال سميت سلمان إني لا لعنت العراق خشية الظلم طب أنا حجاج ìyẹn náà sọ fún wa pé ṣọ́ọ́bà ni àbó ìsìnkú fún wa ní rògbé mọ́gbọ́ harris abunimodori onimọ́gbọ́ salman ìní láàádùn lè rọ́ọ́kọ́ káṣí àtàzọ́ọ̀nì ó lèmi náà máa ń ka eegun ọmọ ọ̀dọ̀ mi eegun tí a fi ọrẹ jẹ́ ń bẹ̀ lẹ́ni tó fi ń páyà àbá burúkú pé kọ́ máa dìjì. àgbẹ̀yìí tábà nù hadith yẹn òun ni pé kan àwọn sàbí wọn a máa sínrò eegun ẹran ọmọ ọ̀dọ̀ wọn yá àti ibi hamina sóòk báyà wọn nídìí ẹ̀tọ́ lọ gbé wá látọjà wọn máa sọ wáyé pé ìnàdálíkà à ń kọ́ lè sọ́dẹ̀ ìyẹn ni ó jẹ́ kẹ́mi àwọn mọ́ ọ̀dẹ̀sì ní jẹ́ káwọn dábàá bó sí. ṣé alẹ́ kí wọ́n báyìí? ẹ ó ti tó àbí? kádó báyìí kádó bọ́ síbi akọ ọmọ ọ̀dọ̀ lẹ́kọ̀ọ́ alu ni tọ́ba fẹ́. ayá ìbéèrè ṣé lẹ́yìn irun mi? tọ́. ah ìjọba ti lọ àmọ́ rùsọ̀ ní sanná rẹ̀ báyìí. Wọ́n ti pa pé wọ́n jẹ́ àwọn ẹgbẹ́ wọn làwọn ti lórí ìmọ̀ àwọn ọmọ.